أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدا وقف ولون لون تسير في وتجي وسائل عروي سنكالي وجسن فون ولون أدقوا فون وبناه bí ẹ̀dá bá wo ara ẹ̀ dáadáa yóò mọ̀ wípé ó yẹ kóun tún máa dúpẹ́ fọlọ́run lọ́tọ̀ látara gbogbo tọ́lọ́run pamọ́ sára wa. mo ronú kankan kan nínú bọ́ọ̀lù ń sì dá wa bí a bá sínra wa ní bíléèdì àbí nǹkan kan lára a rí i pé ẹ̀jẹ̀ ó jáde bí nǹkan kan bá bù wá lórí ahọ́n ẹ̀jẹ̀ ó jáde ọlọ́run wá máa tó fi kọ́fà gbogbo àwọn ẹ̀jẹ̀ yìí lára tá a bá tutọ́ ẹ̀jẹ̀ wọn ò ní jáde ẹ wò gan ẹ sì wo ibi tí òun náà ti wá lára ìyẹn ọ̀kan bákan náà gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan tá ń jẹ èyí tí ó lọ lè di ìgbẹ́ ẹ obi tí ń lọ lè sọ̀ sí ọlọ́run wàá mọ̀ bó ti fi àwọn nǹkan kan di kọ̀ mọ́ rùn jáde láti inú wa àbẹ́rẹ́ nìkan kọ̀ mọ́ rùn jáde láti inú wa kọ́ mọ́ wá jáde lẹ́nu kí èèyàn yanu báyìí tàbí kó gùn fẹ́ nílẹ̀ kọ́ wá jẹ́ sí pé bí ìgbẹ́ rẹ̀ ni ó gùn fẹ́ jáde ẹ̀wá wò táwa wá yà afọlá wa náà láti mọ̀ fọwọ́ bomú àwa la jẹ́ o tó bá fẹ́ jáde padà àrùn afọwọ́ bomú yóò mọ̀ ọ́n ẹ wo àwọn nǹkan sẹ́tọ́rọ̀ ń sí lára wa bẹ́ẹ̀ bá ronú dáadáa yóò mọ̀ pé àwọn ẹ̀sìn ìwòsàn ọdún pẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì parí gbogbo àwọn sẹ́wọ̀n yìí sí wa lára látara pé kọ́mọ jẹ́ ìdẹ̀ra fún wa ọlọ́run adúpẹ́ tá ọlọ́run ní ká mọ̀ o àwa bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo tí ò ní jẹ́ àdá òun mọ́ ọlọ́run mọ́ gbé bá wa o bẹ̀rẹ̀ àwọn fi yá arhamar rahimin kíkẹ́ ìkẹ́ kọ́mọ bá anabi sallallahu alaihi wasallam kọ́mọ bá wọn aráalé kọ́mọ bá wọn sọ́ọ́bà gbogbo àwọn tábí dáadáa tẹ̀lé anabi tó fi jókòó dàdí kẹ́ àwọn gbogbo àwọn olùkọ́ ọlọ́run sábà san wọn ní ẹ̀san olóore àwọn òbí tó bí ìdùnnú gbogbo ọlọ́run dákùnmọ́sá àwọn bá wa ṣe fún wọn biramati ya rahman rahim gbogbo wa náà pátá ọlọ́run kó gbàdúrà gbogbo wa gbogbo kálukú wa ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kó mọ́sá sí fún wa biramati ya rahman rahim. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àdéhìí tí a ń bá lọ ìyẹn mìíràn àdéhìí lèlè fc tí a ń kà fúnra wa àdéhìí tí a ó kà láàárọ̀ yìí òun náà ni àdéhìí àádọ́ta tí a mọ̀ sí àdéhìí fifty kí ọlọ́run kó ṣe ní ọ̀run fún wa àdìsí náà nítorí fẹ́ ṣàlàyé fún wa ó fẹ́ ṣàlàyé ojú wo ló yẹ kí mùsùlùmí ó fi wo ayé báwo ló ti yẹ kí mùsùlùmí máa rí ayé rẹ̀ tó wà bó ló ṣe yẹ kó lù bákan náà bàbá wa rí àwọn kan táwọn ọ̀lẹ́sìn tí wọ́n sì ń gbégbé sí ayé gbẹdẹmukẹ tí wọ́n ń lo gbogbo ohun téèyàn ń fẹ́ láyé lọ́wọ́ wọn tẹ̀ ká má jọ jọ wá lójú àmọ́ gbọ́yìn bí àdéhùn yìí. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الدنيا سجن المؤمن وجنة الكافر أخرجه مسلم فارس مسلمانانية àdìsí yìí bó ṣe máa yí bí àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n bá gbà mú wọn ó sì ṣe dindi fọ́lùmù tíra bíi torí wípé ẹ̀kọ́ tó kó sínú pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀ kí làdísì náà ń sọ àdísì náà wàlátọ̀ làfà àbú rírà ó lójú sí ọlọ́run kí ọlọ́run bá sọ ọ sọ fún wa pé adúnìyá ẹ rí ilé ayé tẹ rí nì ilé ayé hmm, síjìnì lè mú mi ayé kà síjìnì lè lè mú mi ìtumọ̀ rẹ̀ nìyẹn ó dà gẹ́gẹ́ bíi pé ẹ̀wọ̀n. E ìyẹn ni kódà gẹ́gẹ́ gbà téèyàn wà lẹ́wọ̀n ni táwa ni ó rí bẹ́ẹ̀ fún lè mú mi fẹ́ni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ dáadáa ẹ̀rí ẹni tí ìgbàgbọ́ rẹ bá ti kíni o ẹni tí ìgbàgbọ́ rẹ bá pé dáadáa ayé síjì ni lè mú mi ayé tẹ́ ẹ rí wọn ẹ̀wọ̀n mú mi abẹ́rẹ́ nǹkan bó ló ṣe jẹ́ wọ́n torí pé ọmọ ìyá lẹ́nu pé à bó ni kí n máa gbégbèsè ayé ẹlẹ́wọ̀n ìyàtọ̀ wà ń bí eléyìí pẹ̀lú èyí tá a mọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́wọ̀n yẹn ṣùgbọ́n àwọn àfijọ kan ló wà ń bẹ̀ tí ẹ̀yin iléèbó máa ń pè ní rìtóríkù kẹ́ máa ń pè nínú àwọn ọ̀rọ̀ à ń pè ní ilmul balaga ẹ̀rí eléyìí àfijọ ni wọ́n fẹ́ mú jáde ń fún wa kí làwọn àwọn símílà tó wà ń tó fi jọra wọn ní tó fi jọra wọn ni wípé ẹlẹ́wọ̀n ẹni tó wà lẹ́wọ̀n kò free láti ṣe gbogbo nǹkan tó bá wù ẹ̀rí bó ti jẹ́ pé grade by grade náà lẹ́wọ̀n ọlọ́run àti tó kéré àti tó lójú yányán ọlọ́mọdé àwọ̀ kan bẹ̀ gbogbo àwọn tó wà wà ń bẹ̀ tó yẹ pé àìmọ́wọ́ mẹsẹ̀ ló gbẹ́ lómi débẹ̀ ọlọ́mọ sábà yọ wọ́n àti gbogbo ẹni tó yẹ pé ní ìwà abú náà ló gbé débẹ̀ ṣùgbọ́n tó bá jáde yọ padà dẹni rí ọlọ́mọṣà gbé jáde bẹ̀rẹ̀ ti ya arhamur rahimin. ẹ rí wípé ń bẹnu àwọn ẹlòmíín tí wọ́n fi sínú ẹ̀wọ̀n bí wọ́n fi sí yọ̀ọ̀ka ọ̀rùn ìjọba yìí náà ni láyé kò lè gbọ́rùn báyìí èso ní òforígún ibi ẹ̀gbẹ́ kan tó bá fi sí ìhun náà bẹ́ẹ̀ náà ni ó tẹ̀ríba kò gbọ́dọ̀ ìtumọ̀ rẹ̀ náà ni wípé kò lè ṣe nǹkan àmì jù yíwọn lọ ẹlòmíín sì ní kẹjẹ pé òun lè gbórí òkè kódà jáde ṣùgbọ́n bó ṣe wà náà ni pé òun náà ò ní lè bọ́ ọ̀tà ó òun kálápẹ̀jú ẹni pé bó lọ́nà mọ̀ ń gbọ́ pé àbúrò òun ká mọ̀ fẹ́ ṣe àkíkọ̀ tiẹ̀ ní ẹ̀wọ̀n sẹ́yìn pé kódà bọ̀ wá lówó lọ́wọ́ o lè pé ẹ dákun sẹ́yìn lè láàkùn mi dé kínní wọ́n lè gbé ọ lẹ́sẹ̀ dé bó wá jẹ́ ibi tó jìnà gan o sì lè rí èèyàn sọmọ pé ẹ dákun ẹ gbé mi ẹ ságbe mi lọ́fẹ̀ẹ́ ó sì lè jẹ́ tòsí ibi tó rìn lọ náà àwọn ò níbi kankan tí wọ́n fẹ́ lọ bẹ́lẹ̀ wọn sì rí nìyẹn ẹlẹ́wọ̀n ò free láti ṣe ń wù dàbẹ́ mu jáde gangan nìyẹn gbogbo àwọn adé tá à ń sọ yẹn kókó òbẹ̀tọ̀ náà nìyẹn ẹlẹ́wọ̀n ò free láti ṣe ń wù ìtumọ̀ rẹ̀ náà wà ní pé mùsùlùmí náà òun náà ò ní máa gbégbèsè ayé pé nítorí bá wù mí ni màá ṣe ó ti ní rule and regulation tí mùsùlùmí gbọdọ̀ máa follow níta níbi sọ fún wa nìyẹn ó ti ní nǹkan tá a gbọdọ̀ jẹ ó ti ní nǹkan tá a gbọdọ̀ jẹ ó ti ní nǹkan tá a gbọdọ̀ mú ó ti ní nǹkan tá a gbọdọ̀ mú ó ti nírú àwọn ọ̀rọ̀ tó gbọdọ̀ máa jáde lẹ́nu wa ó ti nírú àwọn ọ̀rọ̀ tá a gbọdọ̀ máa sọ. So ó ti ní bá a gbọ́dọ̀ ti máa gbégbèsè ayé wa ó ti ní bá a ti gbọ́dọ̀ máa gbé onírú aṣọ tí mùsùlùmí gbọ́dọ̀ wọ̀ onírú aṣọ tá a gbọ́dọ̀ wọ̀ ó ní bí mùsùlùmí ṣe gbọ́dọ̀ múra ó ní bí mùsùlùmí ò ṣe gbọ́dọ̀ múra ó ti nírú iṣẹ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe ó ti ní àwọn irú iṣẹ́ tá a gbọ́dọ̀ ṣe eléyìí náà ni ìjọra àwọn ọ̀rọ̀ tá a nẹbi sọ fún wa yìí pé àdúnìyá síjìnnà lè mú mi ayé o ẹ̀wọ̀n ni fún mùmíní kò wá túmọ̀ sí pé n tá à ń sọ ńbẹ̀ wípé mùsùlùmí ò wá gbọdọ̀ lówó rárá o mùsùlùmí náà lè lówó jàǹtì rẹ̀ rẹ̀ mùsùlùmí lè ṣiṣẹ́ láwọn iṣẹ́ tó bá jẹ́ ẹ̀tọ́ tọ́lọ́hún ó kó ọ̀rọ̀ jọ fún láti bẹ̀ tí ó kọ́lé tí ó ní àwọn oríṣiríṣi mọ́tò kódà nígbà láàyè bá ní ó lè ní jẹ́ẹ̀tì jọ́ máa nígbà tí bùkátà rẹ bá béèrè nígbà tí bùkátà bá béèrè fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo mèremère ayé téèyàn máa ń ṣe lọ́nà àláàlí eléyìí náà tọ́ fún mùmìnì ṣùgbọ́n tá à ń sọ bẹ́ẹ̀ náà ni wípé bóò ni ó sì kó àwọn nǹkan wọ̀nyí jọ lọ́nà ẹ̀tọ́ bóò ni ó tún ṣe máa ná lọ́nà ẹ̀tọ́ àwọn eléyìí nígbà lérò tí ń bẹ lábẹ́ àdìsí bí àwọn afáàlá àdìsí náà ṣàlàyé wọn wá ní bákan náà jannatul kafir àlìjánná ló jẹ́ fún kèfèrí ọ̀nà olómi jáde jẹ́ náà fún kèfèrí òun náà ni pé kèfèrí ò ní rule and regulation kankan tó fẹ́ follow bẹ́ẹ̀ náà ni bá anabi ti wá ròyìn àlìjẹ́nà fún wa pé àlìjẹ́nà ni gbogbo ntọ́ ọba ti fẹ́ bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa rí o free láti ṣe anything tó bá wù ọ́ bẹ́ẹ̀ kó tilẹ̀ gẹ́sí pé ńgbà náà kò sábúrú kankan ní yóò ṣe mọ́ ńgbà náà àmọ́ ìtumọ̀ rẹ̀ náà ni wípé bí ìgbà bá ní oko tó yẹ pé tó bá dénú oko rẹ̀ kò sẹ́nìkan tí ó sọ fún ọ pé ibi tó gbọ́dọ̀ rìn mọ́ ni ìwọ ló máa rìn káàkiri gbogbo ibi tó bá wù ọ́ wọ́n lè sọ fún àwọn kan pé ẹ má débi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìgbésí ayé tí gèfèrí ọmọ àlè kò síṣẹ́ tí gèfèrí ò ní ṣe kò sẹ́ni tó sọ pé sáàyè ìwọ ló ń ṣe mẹ́wọ̀n kò sóúnjẹ tí gèfèrí ò lè jẹ gba tí ọba ti ní ọlọ́run kankan nínú ẹ̀mí ẹ̀ tó gbàgbọ́ tí ọba ti rí òfin ọlọ́run gẹ́gẹ́ bíi pé nǹkan tóun lè tẹ̀lé ni ìyẹn lẹ́ẹ̀fì rí wípé sí tọ́kàn kẹfẹ́ níbi kọ́ yáwó èlé kò sí tọ́kàn kẹfẹ́ níbi kó mutí kò sí tọ́kàn kẹfẹ́ rí níbi ká sọ̀rọ̀ sọkúsọ lẹ́nu kò sí tọ́kàn kẹfẹ́ níbi ká jẹjẹkújẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìgbésí ayé tí wọ́n ń gbé òun ni pé wọ́n free ìtumọ̀ rẹ̀ náà nìyẹn wọ́n free láti ṣe ń tọ́ bá wù wọ́n láyé free tá a gbà lérò kò túmọ̀ sí wípé wọn ò ní jẹ́yà rẹ o lọ́dọ̀ ọlọ́run wọn jẹyà rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run o ṣùgbọ́n ànábì ń jẹ́ yìí ó yé wa pé káwọn gbọ́ yé pé báwọn ti ń ṣe tí wọ́n ń ṣe tó bá wù wọ́n o àwọn ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ o kí káwọn pa ti ń lo àlìjẹ́nà tiwọn látàyé nínú ẹnìyẹn àwọn ti ń lo àlìjẹ́nà tiwọn látàyé àwọn ti lò ó mọ yányá wọn parí wa gbogbo ẹ̀ wọ́n lò láyé yányá mùmí ní ọ̀hún alọ́ lè lo àlìjẹ́nà tiẹ̀ lọ́rùn léyìí tó sì jẹ́ sí pé ntọ́lọ̀ ń bá kó ayé lé lọ́wọ́ náà má fi iskal yẹn kó kò sí wàhálà lókùn ìgbà tó bá ti jẹ́ sí wípé kò kójọ lọ́nà àti èsè ọ̀nà ẹ̀tọ́ ọ̀nà ẹ̀tọ́ ló fi kójọ ilé àgbọ̀ yìí ti ń bẹ lábẹ́ àdéhìtì yìí níta fẹ́ mú bẹ̀ ni wípé ànábì sọ fún wa pé ayé ẹ̀wọ̀n ni ẹ̀wọ̀n mùmíní lọ́jẹ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé mùmíní yóò mọ gbégbé sí ayé pé mo lófin tó dè mí mo lófin tó tú mi ọ̀já náà tó lè káfíìrì gèfèrí sì ní kò ní rí òfin ọlọ́run gẹ́gẹ́ bí tóun lè lò ó lè ṣe tó bá wù ú eléyìí ni ìtumọ̀ tí ń bẹ ní abẹ́ àdéhìfín àwábẹ́ ọlọ́run ọba tààlà nínú àánú ẹ̀ kọ́mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ ànábì kó wa jẹ́ kí lílo rẹ̀ kójú kọ́ rọrùn fún wa bẹ̀rẹ̀mẹ̀tì ìyá arhamu rahmin wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahabi wa sallim wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.